وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام بدعتهم ضلالهم وكل ضلالة في النار عباد الله اعلموا أن الإيمان باليوم الآخر أحد أركان الإيمان ومما أوجب الله سبحانه وتعالى علينا معشر المسلمين الإيمان باليوم الآخر فاليوم الآخر فاليوم الآخر عباد الله يوم القيامة الذي يبعث, يبعث الناس فيه للحساب والجزاء وسمي بذلك عباد الله لأنه لا يوم بعده حيث يستقر أهل الجنة في منازلهم وأهل النار في منازلهم والإيمان باليوم الآخر عباد الله يتضمن ثلاثة أمور الأول الإيمان بالبعث وهو وهو إحياء الموتى حين ينفخ في السور النفخة الثانية فيقوم الناس لرب العالمين شفاة غير منتعبين عراة غير متتلين غرلا غير مختتنين غير مختتنين قال الله تعالى كما بدأنا أول كما بدأنا أول مرة أو كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين هذا قطوة لغضة الله سبحانه وتعالى عليكم كلغضة أن لغضة كما بعد النبي صلى الله عليه وآله وسلم كما عراجات وصحابة أتوبر فقالة في أن تلقى النبي صلى الله عليه وآله وسلم أتمنى مواليه ولوري لما يجي وجبنا القيامة Ibadallah nínú àwọn ìgbàgbọ́ tí ọlọ́run ọba lọ́tún fáwọn ẹ̀ta àádà tó ti ní tó ti lọ́rùn ẹ̀lú wa lórí ilé tó yẹ bí pé ìnígbàgbọ́ pẹ̀lú ẹ̀ òun ló sọ wá di mùsùlùmí àìkò nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ ó mú yàn jáde kó ní Islam torípẹ́lẹ́ ìbá yìí ìkan nínú àwọn ìgbàgbọ́ eléyìí tí àwọn Kùrẹ́ṣì tí wọ́n takò nígbà tọ́lọ́wọ́ bá mọ́ sùpánà tààrà gbé àti ìdílé dáàmú wọn àìnígbàgbọ́ pẹ̀lú àdámarí ó sọ wọ́n di kèfèrí ó sọ wọ́n dẹni tí wọ́n wọ́n Islam ìbádàlọ́ eléyìí báyìí orígun kan nínú àwọn orígun gbàgbọ́ wa ní òun ni orígun ẹlẹ́ẹ̀ta ọ̀hún nínú àwọn orígun gbàgbọ́ mẹ́fẹ́fà eré ìtọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala tó fi ìgbàgbọ́ ìrìn lẹ́nà al-Qur'an tí Ànábì sallallahu alayhi wa alihi wa sallam náà fi àwọn àfáà mùsùlùmí tí wọ́n lè panupọ̀ lórí pé lára ẹ̀sìn wa lọ́wà wọ́n papọ̀ lórí wípé ìgbàgbọ́ yìí nínú ẹ̀sìn wa lọ́wà òun náà ni al-imanu bil-yawmil akhir ká nígbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn ìnígbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn Ibadallah al-yawmul akhir òun náà wọ́n pè ní ọjọ́ ìgbédìde ọjọ́ yìí yub'athu an-nasu fihi bil-hisabi wal-jazaa ọjọ́ yìí wọ́n gbé àwọn èèyàn jíde láti tẹ̀sírò wọn àti láti pa kálukú lẹ́sà lórí nǹkan tí èèyàn bá ṣe nílé ayé nítorí àwọn ń pè ní yawmul qiyamah wọ́n pè ní yawmu jaza ọjọ́ ẹ̀san wọ́n pè ní yawmu díì ọjọ́ ẹ̀san àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ́nà àwọn orúkọ ilé ìtọ́lọ́wọ́ bá lọ́sùn táwọn adáradó fi rẹ̀lẹ̀ fún ọjọ́ yìí ọjọ́ tó tóbi wọ́n pè wọ́n ń pè ní àyẹ̀wò àti nítorí pé òun náà lọ́jọ́ ìgbẹ̀yìn tí ò sí ìtẹ̀mí mi lẹ́yìn rẹ̀ ma kò sí àwọn ọjọ́ mi lẹ́yìn rẹ̀ ma òun náà ni ọjọ́ ìgbẹ̀yìn òun náà ni tẹ̀mí ìgbẹ̀yìn àwọn ọmọ àjẹ́nà wọn máa gbénú ibùgbé wọn nù bà jẹ́nà lọ́gbẹ̀ẹ́ wà áhùn náà ibi manazili bẹ́ẹ̀ làwọn ọmọ náà àwọn náà máa gbénú ààyè wọn ibùgbé wọn nínú náà wọn máa gbébẹ̀ lọ́gbẹ̀ẹ́ láwọn tọ́lọ̀ ọba Allah wa tó ti fi mọ̀ wá àtàwọn nǹkan tá Ànábì sallallahu alaihi wasallam fi mọ̀ wá lórí pé ẹ tó bá ṣe bẹ́ẹ̀ ẹ tó bá ṣe àwọn nǹkan wọ̀nyí inú náà gbére ni ó máa gbé lọ́jọ́ gbọdọ̀ sí àná kò ní jáde kúnnù náà àwọn tó máa tàwọn iṣẹ́ yẹn mú máa gbé inú náà lọ gbére wọn ò ní jáde kúrò mẹ́ ìnígbàgbọ́ sí ọjọ́ ìkẹyìn ó kó àwọn àlámọ̀rí mẹ́ta sínú alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ òun náà ni al-imanu bil ba'thi tánígbàgbọ́ sí ìgbédìde lẹ́yìn ikú tánígbàgbọ́ pọ́lọ́wọ́ eléyìí nínú àwọn ìnígbàgbọ́ tó lè gbé nínú àwọn àlámà yìí tó kó sínú nìyẹn ká jí òkú ká yẹ òkú ká jí òkú ká jí wọn ká gbé wọn dìde nínú sàárì nígbà tó bá pọn fèrè ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn ẹ̀dá wọ́n ó jáde wọ́n máa jáde kónú sàárì ọlọ́wọ́ bá wọ́n sì fara sàárì wọ́n gbé wọn dìde kónú sàárì wọn àwọn èèyàn dìde fọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala níwájú ọba ṣùgbọ́n múta ilé àwọn èèyàn dìde lẹ́ni tí ó wọ lọ́jọ́ náà ẹ̀rọ ọ̀tà ooo ní gbogbo àwọn èèyàn dìde láì wọ́pọ̀ rúrùlá àwọn èèyàn dìde láì dábẹ́ ọ̀rọ̀ mú kẹta ní lẹ́ni tí wọ́n dábẹ́ fún bá ṣe dìde ní ẹ ọlọ́rọ̀ bá lọ́sùn máa gbọ́n sọ pé kàmá bàdá na awwala kọ́lù ìlú ẹ̀yìn ọlọ́wọ́n bá ní bá a ti bẹ̀rẹ̀ dídá lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ náà láti dá yín padà nígbà tó wọ́n fẹ́ gbé yín nìyí wá ẹ̀dẹ̀ àríyìnà ọlọ́wọ́n bá ní àdéhùn lórí àwọn ọlọ́wọ́n bá nílé àdéhùn táwọn ọlọ́wọ́n bá lọ́wọ́ fún aláta láti gbé nìyẹn bí kà máa bàjá na awọlá kọlùkìn rẹ̀yìn wá ẹ̀dẹ̀ àríyìnà iná àwọn ọlọ́wọ́n bá lọ́wọ́ àdéhùn táwọn ọlọ́wọ́n bá àdékẹ́lá ti gbé yìí àádẹ̀ sílẹ̀ bọ́lọ́wọ́n bá lókùn máa tara dé ń pè ní táwọn sí ayé ní òhù bẹ́ẹ̀ lọ́wọ́n bá àdékẹ́ lójú àdékẹ́ padà ní òhù bọ́lọ́wọ́n bá lókùn máa tara dé táwọn sí ayé láì wo bàtà bẹ́ẹ̀ lọ́wọ́n bá àdékẹ́ lójú àdékẹ́ padà láì wo bàtà bọ́lọ́wọ́n bá àdékẹ́ láti dáwà sí ayé láì dábẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n ti gbé wa jẹ́ lọ́jọ́ gbé ìkọ́tọ́ ń pè ní albáàkù ìgbéjìdé lẹ́yìn ikú agbà ìpé hakun tálìkùn olódó ní tó fẹ̀ṣẹ̀ múlẹ̀ dalla alayhi kitabu wa sunnatu wa ijma'il muslimin alquran tọ́ka tẹ́lẹ̀ ìgbàgbọ́ wípé ìgbéjìdé òdodo ni ó fẹ̀ṣẹ̀ múlẹ̀ ohun ilẹ̀ alquran

ọlọ́ọ̀bá ní mọ́mà ìnàkò bàìdà záàrí kàlàbẹ̀ yìí ọlọ́ọ̀bá ní lẹ́yìn náà lẹ́yìn tààdá yìí ẹ̀yọ́mà lẹ́bí adama lẹ́yìn tẹ̀mí làmàyí tó ẹ padà kú mọ́mà ìnàkò yọmà kìyàmà ti bàìdùn ọlọ́ọ̀bá ní lẹ́yìn náà tẹ́bá kú tẹ́ẹ̀lú ìtẹ̀mí kan inú sàárì ọlọ́ọ̀bá ní jẹ́lọ́

kódà àwọn akèbèrí àwọn kèbèrí kan gbọ́ lọ́wọ́ bàbá sùn márùn tara gbọ́ ìgbàgbọ́ wọn dúró lórí pa ákèkèrè àákù náà àmá ìgbàgbọ́ wọn parí síbi ìgbàgbọ́ tí wọ́n parí síbi pé àákù tábà ti kú táwọn bá pé kò sí nǹkan kan mọ́ àtikú àtikú náà nìyẹn lẹ́yìn ká jẹ́ra ṣùgbọ́n mùsùlùmí ìgbàgbọ́ tí wá tún onítẹ̀síwájú wípé ta bá kú tán a ti ṣe tẹ̀mí kan inú sàárì lẹ́yìn ta bá ti tẹ̀mí yẹn tó bá yá ọlọ́run bá lè dẹ́rù gbogbo wa dìde lọ́jọ́ gbígbà pèyàmà lọ́jọ́ ìgbédìde ọlọ́run bá lè dẹ́rù gbogbo wa dìde lẹ́yìn rẹ̀ ọlọ́run bá lè dẹ́rù ti ṣírò wa àdúrí ti jẹ́ àwọn ìgbàgbọ́ tó ní ṣe pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ gbígbà pèyàmà bákan náà ìnígbàgbọ́ sí àjẹ́nà àti iná tó ń kálukú wọ̀ níbàmú sí tẹ́ rẹ̀ àwọn mùsùlùmí nígbàgbọ́ sí anábì sallallahu alaihi wasallam nínú hadith anábì ní yóò ṣàrò náà tó yàwó kìyàmà ti ṣùfà àtàmà bọ́ọ̀lá anábì ní wọ́n gbé àwọn èèyàn dìde lọ́jọ́ ìgbélà kìyàmà wọ́n gbé wọn dìde lọ́jọ́ ìgbéǹde ṣùfà àtàmà lẹ́ni tí ò wọ bàtà ọ̀rọ̀lá lẹ́ni tí ò dábẹ́ wọ́n ti gbé wa dìde ní gbogbo ní tó bá wù ká ní lọ́lá nígbà tá wà ní ayé bóyá wù ká lọ́lá tó ká lówó tó wọ́n gbé wa dìde lẹ́ni tí òwò bàtà ni lọ́jọ́ gbé lọ sí yàrá wọ́n lè gbé wa dìde lẹ́ni tí ò dábẹ́ àti german kankan gbogbo àwọn kan sáà ní ilé ayé yẹn ilé ayé yẹn náà lè ti wúlò nígbà tí yẹn bá ti lè kú òwúlò mọ́ nítorí ẹ̀lú yọkọ́ yẹ kéèyàn ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ gan lórí àwọn ọrọ̀ ayé ìpéyàn wá lẹ́bí pé àwọn èèyàn fẹ́ bá ìpèyà máa wọ́n jẹ́ ìjọ́sẹ̀ yẹn bá ti lè kú gbogbo àwọn kí ní ọ̀tà àǹfààní kankan mọ́ ìṣirò béèyàn ti kó jọ ibi tí yẹn náà sí ibi tó kù nìyẹn nígbà yìí ìyẹ̀ká tó kù nìyẹn nínú àwọn kan tó lè ń dayé lónìí tí ò jẹ́ kí ìtẹ̀mí àwọn ọmọ ènìyàn kó nítumọ̀ òun náà ni ìfi agbára ìjọwá ayé aye ìsìn àwọn èèyàn ń fi agbára wọ́n fi ń jẹ ayé ìjà lórí ẹ̀mí wa kálukú wa náà fẹ́ afẹ́gùn mọ́tò tó tó àwọn mọ́tò ńláńlá àwọn mọ́tò tó wọ́n afẹ́gùn kọkálùkù wa náà fẹ́ kọ́lé ńláńlá àwọn ilé tó wọ́n afẹ́kọ́ àwọn aṣọ tó wọ́n afẹ́wọ́ àwọn nǹkan tí ó yáyì tó yáyì abẹ́jẹ́ ìyàwó tó rẹwà abẹ́fẹ́ ọmọ tó yáyì abẹ́bí oríṣiríṣi àwọn ọ̀ṣọ́ ayé àwọn nǹkan ọ̀ṣọ́ ayé tó ẹ́ pé ọ̀ṣọ́ ní máa ń jẹ́ fẹ́ni tó bá ní tó máa ń kọ́sọ̀ báyìí tó máa ń kọ́sọ̀ báyìí gbogbo ẹ̀ lábẹ́ ní náà ń tẹ́ ẹ bá ní gbogbo ẹ̀ kíkú bá ti dé gbogbo ẹ̀ ti parí kò nítumọ̀ nǹkan tó nítumọ̀ tó pàtàkì òun náà ni nǹkan tí ó sẹ́kù lẹ́yìn tí ẹ̀bá kúta òun náà lẹ̀sìn wa nǹkan tó máa sẹ́kù nìyí èdè tó wọ́n bá nínú jẹ́ bí ni pé àwọn tó yẹ ká bá ìpayọ̀ lọ́wọ́ lọ́dọ̀ wọn àwọn tó yẹ ká máa àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tó yẹ káwọn èèyàn máa kẹ́kọ̀ọ́ níbi ọ̀rọ̀ wọn káwọn èèyàn máa kẹ́kọ̀ọ́ àwọn gan ni wọ́n wáyé yìí ní túláàsì àwọn náà wájú tí ó kálukú náà fi dàdàkúdà ní ẹ̀bá wo àwọn tí wọ́n àwọn jẹ́ lónìí tẹ́bá síyàn bá ronú dáadáa yóò rí pa àwọn àwọn onímọ̀ náà bá jẹ́ àwọn àfà àwọn tó yẹ kí tó àwọn èèyàn sọ́nà àwọn tó yẹ kí wọ́n tún àwọn èèyàn mọ́ lọ́sùn tààrà tó yẹ pẹ̀lú ìwàkúwà pẹ̀lú ìfẹ́kú ọrọ̀ ayé jọ ìfẹ́kọ́rọ̀ ayé jọ tí bá nítorí ilé ayé torí ilé ayé tí ó padà tán tẹbá lórí tó wá bẹ̀rẹ̀ sí máa sọ fún sọnú ẹ̀sìn báyìí tẹbá wò pé kí ló fa gbogbo wàhálà ìjẹun kí ló fa tẹ́ni ilé ń dẹ̀sìn òwúrà kí lẹ́ni ìfẹ́gbà ẹ̀rí pé ayé kan orí ayé kan bóyá tó ń wá tó fẹ́ kọ́ tó tọwọ́ rẹ̀ sí ìtò àbílẹ̀ tọwọ́ rẹ̀ sí tó tọ́fẹ́ dáàbòbò kókọ́ mà bọ́ torí pọ́ fẹ́ jẹ́ fáwọn tí wọ́n fún ní nǹkan yẹn ọbẹ̀ jíṣẹ́ wọn iṣẹ́ tí wọ́n fi rán tó fi máa yọ́nú sí ó lè jẹ́ pé wà àwọn nǹkan yẹn ló bá fẹ́ ní wọn ìtọ̀ gàdàgàdà nínú ẹ̀sìn ọlọ́run wà lọ́sùn àwọn àfáà fẹ́ máa yan jẹ̀ pẹ̀lú àwọn mọ́tò ńláńlá àwọn àfáà fẹ́ máa ti fáà yìí kama ti wá sí kan wa gbádá tó ti kẹ̀kẹ́ àwọn gbádá tó jiná ọ̀tọ̀ lẹ́ni tí ó máa rọ́ wà sí ọ̀tọ̀ làwọn tí ó tò sẹ́yìn ọ̀tọ̀ lẹ́ni tí ó máa nu àgùn tí ó máa nu àgùn àpá pẹ̀lú akásìbù tí bá yẹ pé ayé tí bá yẹ pé

kókàlùkù fẹ́ fi ìmọ̀ yẹn ìmọ̀ tó níyẹn ó fẹ́ fi mú àwọn tí ò ní sìn ó fẹ́ fi sọ wọ́n dókè ó fẹ́ fi sọ wọ́n dọ̀dẹ̀ ó fẹ́ fi máa kó àwọn èèyàn jọ ó fi máa darí àwọn èèyàn fi àwọn èèyàn sọ́dọ̀ rẹ̀ fi fa àwọn èèyàn sọ́dọ̀ rẹ̀ ẹlòmí ọmọ ara rẹ̀

yóò ti máa burú yẹn ṣe ẹ̀jẹ̀ ìgbà ẹni yìí ń ta burú yóò ti rí ṣe ọlọ́ọ̀bọ̀ àríṣẹ́ lábẹ́rẹ̀ tọ́bẹ̀ mú tọ́lọ́bọ̀ onímú mọ́ni tọ́lọ́bọ̀ onímú mọ́ni títí tí ó dẹ̀ yóò dẹ̀ jayé yẹn bẹ́ẹ̀ yóò lù àwọn èèyàn yóò lù àwọn èèyàn mọ́gbà yóò ṣe yóò tẹ̀lé bá tùbà ẹ̀ sì ní kọ́lọ́ọ̀bọ̀ àríṣẹ́ lábẹ́rẹ̀ mú yóò ti kú bẹ́ẹ̀ ẹ̀dàkùn tó lọ́wọ́ àti yóò wà sábà yẹn náà gbogbo orílẹ̀-èdè tó ṣe yìí náà yóò ti sábà yẹn náà tó bá yìí ti kú kò sí ìṣirò kankan náà tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ilé ayé yóò ní nítumọ̀ ó kálukú náà máa kúkàlùkọ́ mọ̀ lálàtí ara wọn ni tó bá jẹ́ sí pé tí bá ti lálàtí rẹ̀ tí mo lálàtí rẹ̀ kò sí ìrẹ́kẹ́ ti gbẹ̀sán gbogbo tó bá wù kí n ṣe ní mọ̀dà kò sí ìrẹ́kẹ́ ti gbẹ̀sán ó tó àjọ kò sí ìrẹ́kẹ́ tó kálùkọ́ mọ̀ bẹ̀rù kò dẹ̀ sí ìrẹ́kẹ́ tó kálùkọ́ mọ̀ ránkà tó ajẹ́ pé ìwà bàjẹ́ ó pọ̀ lórí ilẹ̀ gan àwọn èèyàn máa ṣe bàjẹ́ gan nǹkan tó máa ń kí àwọn tí ò nígbàgbọ́ nígbàjọ́ gbéra ìyá màláyà tó máa ń ṣe bàjẹ́ yìí

tí wọ́n nígbàgbọ́ tọ́lọ́ ọba ní àyà ọmọbìnrin láti ṣe ìbàjẹ́ náà ọlọ́ọba lọ́sùn máa ń tọ́lọ́ sọ́nà al-Qur'an ọlọ́ọba ní afa hasibatum annama khalaqnakum abata ọlọ́ọba ní tẹ́ lérò páwọn ọlọ́ọba àlejò lájá yín àti payín sí ni annama khalaqnakum abata ọlọ́ọba ní tẹ́ ń rò bẹ́ẹ̀ ni ṣe nǹkan tẹ́ ń rò nípa ọlọ́ọba àlejò lájá yín àti

ọlọ́wọ́ bá nígbà zọba nàbí sọlọ́lọ́sọ́lá ọlọ́wọ́ bá ní iná lẹ́bí fáwọ́ àríkẹ̀ kòrán lọ́rọ̀ dúkà ilá ma'áàdì ọlọ́wọ́ bá lọ́tọ́ máa sáré dájọ́jọ́ lọ́wọ́ bá tó sọ alkùnrán kalẹ̀ fún ànábì tó dẹ̀ sí lọ́rọ̀ ẹ̀yọ lórí kó jẹ́ àwọn iṣẹ́ inú rẹ̀ dógóngó kó jẹ́ lájẹ́ pé lọ́rọ̀ dúkà ilá ma'áàdì ọlọ́wọ́ bá yí máa já ọ padà ọlọ́wọ́ bá àdíjẹ́ láyé máa gbé ọ dìde ọlọ́wọ́ bá àdíjẹ́ máa dárí ànábì sọlọ́ọ̀sán padà lọ́jọ́ gbé lọ kìyàmà yẹn ni pé ọlọ́wọ́ bá àdíjẹ́ láwọ́ já ọ padà lórí ọlọ́wọ́ bá ọlọ́wọ́ bá láwọn ta rán àwọn òjíṣẹ́ sí ábí wọn lọ́jọ́ gbé lọ kìyàmà bẹ́ẹ̀ làwọn òjíṣẹ́ ta rán wọn ábí àwọn náà lórí tọ́lọ́wọ́ bá àdíjẹ́ wọn ilé ìbáyìí agbọ̀rọ̀ nígbàgbọ́ sí اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضاه ثم الصلاة والسلام على رسوله النبي الكريم وعلى آله وأصحابه الطيبين الطاهرين وعلى كل من استنى بسنته إلى يوم الدين وبعد هذا حكم الله وعليكم فيه بكي الله bá lọ ọlọ́wọ́ بعد النبي صلى الله عليه àìsíwá àìsíwá sẹ́lẹ̀ tó bá wà rálẹ́ àwọn sọ̀hábà àti gbogbo olùjọba lẹ́yà lẹ́bí títí di ọjọ́ gbéra òkèyàmà nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìnígbàgbọ́ sí ọjọ́ gbéra òkèyàmà alìmánù bìí ìsáàdì wal jaza òun náà ní ká nígbàgbọ́ ká nígbàgbọ́ sí ìṣirò àti ẹ̀san yòhásábù al-abdu ala amali kágbà ìpọ́nà ọba Allah subhanahu wa ta'ala yóò tẹ̀síwẹ̀rú lórí iṣẹ́ rẹ̀ tó bá ṣe wáyújáza àìlẹ́yìn ọlọ́wọ́ bá alékẹ́ lọ́tẹ̀sán fún kálukú wa lórí ta bá ṣe níbàmú tí nǹkan tá bá ṣe níṣẹ́ lọ́wọ́ bá alékẹ́ lórí sọwọ́ lẹ́sàn alkùránì tọ́ka sí ní ìbáyìí bẹ́ẹ̀ ni àdífà lórí sọlọ́wọ́ tọ́ka sí wípé ọlọ́wọ́ bá alékẹ́ ló ti ṣírò wa àti pọ́lọ́wọ́ bá alékẹ́ lọ́sàn wá lẹ́sàn lórí iṣẹ́ tá bá ṣe ẹnu àwọn afọ́ àmùsùlùmí dẹ́kù lórí ìgbàgbọ́ yìí

lórí àwọn ọlọ́run ọba ló wà ìtìrúṣẹ́ wọn nǹkan méjì ọlọ́run wà lẹ́gẹ́lá fẹ́rẹ̀ lẹ́ ní báyìí ìtẹ́rí padọ́mà nẹ́bí ádámà sọ́dọ̀ ọlọ́run ọba ló fún pàǹkà ààrẹ ọlọ́run fẹ́rẹ̀ lẹ́ bákan náà ìtìrú àwọn ọmọ nẹ́bí ádámà káti ìtìrúṣẹ́ wọn ọlọ́run ọba ló fún pàǹkà ní eré báyìí nínú àwọn iṣẹ́ ọlọ́run ọba lọ́sùn pàǹkà ààrẹ lè jẹ́ lásán lọ́run Qur'an ní man jaa bil hasanati falahu ashru amthaliha ọlọ́rin tó bá ti dáadẹ́ yọkan man já àbí hasana ọlọ́rin tó bá ti dáadẹ́ yọkan falahu aṣíru àmfàlìhà ọlọ́run bá ní irú ẹ̀san rẹ̀ mẹ́wàá ní ọmọ bẹ fún ìyẹn bẹ́ẹ̀ ẹ̀san mẹ́wàá irú iṣẹ́ yẹn lọ́wọ́ bá àdéjẹ́lẹ́ òtún sán wọ́n man já àbí sẹ́yí àti faláyí da ní ẹni tó bá wá taburú ọlọ́run bá láàrin sán lẹ́sàn ju dèbí aburú tó ti yẹn aburú kan yẹn lásán ẹ̀san dáadáa ẹyọkan mẹ́wàá ni ẹ̀san aburú ẹyọkan ẹyọkan náà ni Allahu Akbar ẹ̀rọ bí tọ́lọ́ bá lọ́sùn àrùn tààlà tó nífẹ̀ẹ́ wá dé ẹyọkan àwọn èèyàn wọn ò ní tàbùsí fún wọn tó nǹkan tó ń kálukú wọn bá ṣe náà láti san wọn lẹ́san kò sábò sí kẹ̀kẹ́ lọ́dọ̀ ọlọ́run bá ìyẹn ni wípé ọlọ́run bá àlejẹ láwùn ní san nìkankan lẹ́san lórí iṣẹ́ tí ò ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run bá àlejẹ láwùn ní fìyà jẹ nìkankan lórí àwọn ẹ̀ṣẹ̀ tí ò dá kéèyàn gbọ́ lè yé dáadáa kéèyàn gbọ́ yé dáadáa gbogbo ẹnikẹ́ni tí bá ń pèpè lọ sí wípé téèyàn bá ti jọmọ wòlíì ọlọ́run bá àbíyàn jọmọ ẹni ọlọ́run àbíyàn jẹ́ lẹ́tọ̀ yípo àbá kan

lọ́jọ́ wo àwọn ẹ̀tàn yìí tó bá dé gbọ́dà kìyàmà èyí ó padà gbé ẹni tí ó ń tẹ̀ ẹ̀yẹ sí pè ní tò ń torí ẹ̀wọ́ yẹ kí á tètè gbàgbọ́ yé lébà ìnílé ayé gbogbo tá bá fi lè tàn wá tá bá fi lè kú ó ti parí ní ẹkù sákòóṣe mọ́ mo kálukú wa náà láfẹ́ abẹ́wà ìjẹ́nà ṣùgbọ́n afẹ́ tẹ́bùrú afẹ́ gba ọ̀nà ẹ̀bùrú láti fi wà ìjẹ́nà ó ní gbogbo àwọn ẹ̀tàn yẹn ló fi ń jẹ wá ẹgẹ́ bó yẹ pẹ́ ní ẹlùmínà fẹ́ lówó àmúfẹ́ gba ọ̀nà ẹ̀bùrú lórí fẹ́ lówó ní fún pọ́tọ́wọ́ àwọn fọ́wà nàìyàwó àwọn gbájú ẹ̀ tí ẹ bá jẹ pẹ́ lómìnà bá nífẹ̀ẹ́ bìrìbìrì táwọn ni onígbájú ẹ̀kọ́ òjì bá wọn lójú ìwọ tó ń gbájú ẹ̀ bá rí bá lójú wọ́n náà ó lè ń bẹ lójú ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ rẹ̀ ìwọ náà fẹ́ ọfẹ́ rí owó tọ́pọ̀ lọ́nà èrò ọ̀fẹ́ ti wàhálà lẹ́nìgbọ́n ìtọ́bù ẹ̀yí pé òtí ẹ̀rọ owó tó wà nínú báàgì dọ́là ní owó dọ́là ní tó dọ́là tó wà ń bẹ̀ ní 100 million dollars tó wà bẹ̀ ní portfolio yẹ ṣùgbọ́n àwa ní ìdí kẹ́míkà kẹ́míkà tàbí 100 million naira yẹ kẹ́míkà 300,000 láti fọ́ tẹ́tù òbí tàbí wájọ pé 100 million ó fi kẹ́míkà 300,000 tí bá ipò ìjẹ́ fẹ́ dàrú wọ́n fi kẹ́míkà 100,000 wọ́n ní àwọn èèyàn tí ń dáwó ló jẹjẹ kí wọ́n ló dá ìṣẹ́ tó báyìí bọ́bá ìṣe dáwó lówó yóò ti pọ̀ tó wọ́n náà wá ń gbà káàkiri wá ń yáwó pé ẹ̀dàkùn sí ọlọ́run abẹ́sẹ̀ kí nìkan ni ẹ̀dàkùn ìtajà ló sọ ten thousand lọ́dọ̀ wá sa gbogbo onígbòwò aláta mọ́tì bí ẹni pé bó ṣe ẹ̀sájà mi tẹ́ tó jẹ́ rí tẹ́ bá ti yá mi pẹ̀lú ògùn ọlọ́kùn ọ̀sẹ̀ tí ń bọ̀ náà ní ìdàgbàdà ẹ̀mí rẹ̀ sì ẹ̀mí rẹ̀ sì balẹ̀ lórí gbogbo ìgbóni ọ̀dẹ́rù ọ̀dẹ́ mílíọ̀nù dọ́là tí ń bẹ́nu pọ̀ sójú tí ó fi tí nìyí ó fi one

torí àwọn tí wọ́n fún agbẹ́tọ̀ máa tilé ń tẹ̀lé torí kọ̀ àfọ́ alágbájá o sáwọn ọwọ́ yọ ọba àmọ́ kírun ọba àmọ́ gbáwẹ̀ ọba àmọ́ gbogbo ọba àmọ́ ṣiṣẹ́ fún gbogbo àwọn ntí òjá tẹ́lẹ̀ rẹ̀ tí ọ̀sẹ̀ sáwọn ṣe láti gbà fún ṣéwù lágbájá ọwọ́ àjẹ́ náà tó agbẹ̀sán yẹn náà tó wọ́n wá kó sanu wa kọ̀yẹ́ káwa mùsùlùmí kọ̀yẹ́ ká máa gba ẹ̀sán báyìí nítorí ẹ̀ lọ́wọ́ àdìgbà nítorí ọlọ́run bá lẹ́ta fi dá làákàyè fún wa ọlọ́run bá lẹ́ta yìí ti làákàyè ní nǹkan tó pé ó ti léwa lórí ní nǹkan tó pé láàrú níparí ọwá látọ̀dọ̀ àjọlọ́ ìbọn ẹ̀rọ ọ̀rọ̀bí ọmọ ìgbúmọ̀ ọlọ́ba kó bá kí òun àti bàbá rẹ̀ onídájájú jí tí ọlọ́run bá ànábì wàyàtúrùhù ànábì sallallahu alaihi wasallam tọ́wọ́ jígbìlá kíyàmà ọlọ́wọ́ bá àlejò ọlá yóò sún olùgbàgbọ́ òdodo yóò sún mọ́ yóò mú sún mọ́ wọn ọlọ́wọ́ bá yóò sún mọ́dọ̀ ọlọ́wọ́ bá àlejò ọlọ́wọ́ fi gàgá yóò ọlọ́ba ní jẹ́ máa sọ yí pé ọyọkú ọlọ́ba ní jẹ́ máa sọ pé àtàrí kò zamba kádá jọ rántí ẹ̀sẹ̀ báyìí tó ti lọ́jọ́ báyìí yóò ní bẹ́ẹ̀ ni òun rántí àwọn rántí dáadáa àtàrí kò zamba kádá tó tún rántí ẹ̀sẹ̀ tó ti lọ́jọ́ báyìí yóò ní òun rántí ọyọkú orí yọ mọ̀ sọ fọ́nà bàbí náà ayọ́rọ́bì ọlọ́wọ́ bá bẹ́ẹ̀ ni mo rántí ìrẹ́ ọlọ́wọ́ bá mi hátà ìdá ọ̀rọ̀ ọ̀rọ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ pátá ọlọ́run bá lè gbé obìnrin lẹ̀kún tí ó mọ̀ báyìí tí ó rí báyìí wà rọ́ra annahu qad halak òun náà wà rí pé a ah, ìparun ti dé báyìí gbogbo ẹ̀lú náà ti rí báyìí pé ìparun dé ọlọ́run bá lè jẹ́ lọ́wọ́ sọ fún pé ọ̀tàtàntò wà á na àfihàn ha lákàlì yẹun lónìí náà mo pàtà kúrí yẹn fún Allahu Akbar ìyẹn náà bá lọ́sùn wọn àtàlọ́ sí ń kórí ẹ̀jọ́ lónìí fàyọ́ ẹ̀kọ́ ìtàbù hasanatihi ọlọ́wọ́ bá lè jẹ́lọ́wà fún ní àwọn iṣẹ́ àwọn àkọọ́lẹ̀ iṣẹ́ rere ọlọ́wọ́ nìkan fún yóò ti dọ̀wà ìjẹ́ náà bọ́lọ̀ ọba àlejẹ́lá ó lè ṣe ìṣirò kẹrí níta ní agbàlérò pẹ̀lú àdídì ni bọ́lọ̀ ń ṣe pé sí kọ̀kọ̀ yẹn tọ́lọ̀ ọba àlejẹ́lá bá fi gàgá bo àwọn èèyàn tí wọ́n fi rí yẹn tọ́lọ̀ ọba àlejẹ́lá sọ pé sọ̀rọ̀ ti kò sí báyìí lọ́jọ́ báyìí sọ̀rọ̀ ti kò sí báyìí ìṣirò lọ́lọ́ ọba àlejẹ́lá ti fún mi kẹrí áàdù náà ń pè yẹn ìṣirò àwọn mùsùlùmí àwọn òmìnir ó fi yẹn tó pé ẹni tọ́lọ̀ ọba àlejẹ́lá bá ti ìṣirò rẹ̀ gẹ́gẹ́ yóò díyà ọlọ́wọ́ àdíkọ́ kà máa fi hàn ní pé sọ̀rọ̀ ti kò sí báyìí lọ́jọ́ báyìí yóò ní ọlọ́run bó ni gbogbo ẹ̀mú forí ẹ̀sìn ẹ bá fún níwèé iṣẹ́ rí rẹ̀ kó máa lọ́lọ́ wà nìjẹ́ náà Allahu akbar àwọn tọ́lọ̀ bá rígbá bá lò pẹ̀lú ọlá ní ẹ̀kí ẹ̀mọ́ fẹ̀rẹ̀ balẹ̀ àwọn mínà ń bẹ̀rọ àwọn òmìnì tọ́lọ̀ rò ní bá lò bẹ́ẹ̀ mú sí wọná ọlọ́run bá nígbé lóògùn gbogbo ẹ̀sàn wọn pé ó ti báyìí ó ti báyìí ó ní bẹ́ẹ̀ ni tó wá dí èmi ọlọ́run bá torí àdí èmi ọlọ́run ní tẹ́ntọ́ bá ti báyìí ó wọná ó jẹ nìgbé ìyá yẹn yóò ti lọ wọnú náà nígbà yẹn sì yóò jẹ ìyá yẹn tọ́lọ́mọba àdíjá tó padà wá yókù nná pẹ̀lú ìkẹ́ ọlọ́mọba àbí síkẹ́ àwọn ànábì ọlọ́mọba àbí tàwọn màláìkà kó tó padà dánwà jẹ́ náà àmọ́ mùsùlùmí kan mú mi níkan kí má ní ọba jẹ́ tí òní kèfèrí tí ó ṣe gbé sí náà ṣùgbọ́n ni wàhánà kò fáàrù àwọn munafiqun ànábì ní ṣùgbọ́n àwọn kèfèrí àtàwọn àwọn munafiqun àwọn tẹ́gbọ́n wọn fi ìsìlámù àjẹ́ pé mùsùlùmí làwọn ṣùgbọ́n nínú wọn wọn fáwọn àwọn òsí pẹ̀lú àwọn mùsùlùmí wọ́n mọ̀ fáwọn ṣe kèfèrí àwọn ya kèfèrí sí ìtẹ́ táwọn ń tàfihàn rẹ̀ àwọn wọ́n ṣe bẹ́ẹ̀ nítorí àti dáàbò ẹ̀mí wọn àti dúkìá wọn àti torí àǹfààní tẹ́fẹ́rí lọ́rọ̀ àwọn mùsùlùmí ni tó bá tún lọ́dọ̀ àwọn kèfèrí wọ́n sọ pé bẹ́ẹ̀ ni àwọn túnjọ wà náà ni ara kanẹ́ làwọn náà síbà níbi so méjèèjì ni wọ́n ń ṣe papọ̀ àbí mẹ́tẹ̀ẹ̀ta àwọn ẹlòmí ìlú ni wọ́n ti bára mi débi wípé wọ́n ní mẹ́ta lọ́kàn ní 3 in 1 so wọ́n ṣe Islam wọ́n ṣe christianity wọ́n tún ṣe ẹ̀sìn àbáláyé ẹ̀sìn ìbílẹ̀ so irú wọn àwọn èèyàn máa rò pé bọ́yá nǹkan gidi náà ń ṣe àbáwọn náà máa ṣe wọ́n máa ṣe yànga láwùjọ pé àwọn ń ṣe mẹ́rẹ̀ẹ́ta papọ̀ ni láì nímọ̀ yí pé eré báyìí àrùn gidi ni tó bá níjọ́ gbéra òkè yá máa àbámà ló máa jẹ́ fún yàn ìkan nínú àwọn èèyàn tó gbajúmọ̀ láwùjọ wa bẹ́ẹ̀ ó ti lọ pàdé ọlọ́run bàbá sùn fáwọn tààlà tó bá yìí

bóhun ti wá lóko gbéjì ayé rẹ̀ tó fi kú tó fi lọ pàdé ọlọ́run bá nìyẹn kírísítíẹ̀nì gẹ́gẹ́gẹ́gẹ́ ní o ìgbà mẹ́tẹ̀ẹ̀ta lòun ṣe papọ̀ lónìí náà ń tẹ ara àwọn èèyàn tó rí bẹ́ẹ̀ in fact àwọn èèyàn míì ń bẹ tó yẹ sí pé àfá ìmáàmù mọ́sálásí mu lẹ́kọ̀ọ́ tí mo mọ̀ ìmáàmù mọ́sálásí wàláhì mẹ́ta ló lè ṣe papọ̀ ìmáàmù mọ́sálásí lẹ́nu kódà bó ṣe wà létí òkun pẹ̀lú aṣọ pupa àti àbẹ́là pupa àtàwọn ìjàmá rẹ̀ bí bá yìí òun náà ní ìtùnwá kí òun kan <laughs> tó bá darí yóò yìí tún yára rẹ̀ nígbà tí bá ń ṣe ẹlẹ́ẹ̀kẹta náà wọ́n ẹwàrá wọn tí wọ́n ti rú ẹ̀sìn yẹn wọ́n ti ọlọ́ọ̀bà lọ́sùn àti àjò ti bá wọn lọ́jọ́ gbìnà fìyàmà ọlọ́ọ̀bà rẹ̀ tó ló pè wọ́n láàrin gbogbo àwọn èèyàn báyìí aláwòwú ti kọ láàrin nítorí gbogbo àwọn èèyàn ọlọ́ọ̀bà rẹ̀ tó ti fi orí wọn ọlọ́ọ̀bà rẹ̀ tó sọ wípé haula illadina kadzabu ala rabbihim haula illadina kadzabu ala rabbihim àwọn tí wọ́n parọ́ mọ́ ọlọ́ọ̀bà rẹ̀ haula illadina kadzabu ala rabbihim àwọn tó pa ọmọ ọlọ́run bá tán wà ní ayé yìí aláàlá ẹ̀nàtò lọ́ọ̀lì àìnàtọ̀lì míì ọlọ́run bó ní ti yí o ibi dẹ́lẹ̀ ọlọ́run ọba ìgbéjìnà sáànú ọlọ́run àti kí ọlọ́run ọba ìgbéjìnà láwọn tí wọ́n bá rí lẹ̀ ọlọ́wà tí a kó yí àwá yarú kábàkì ọlọ́wà kó má ti àwà bẹ́ẹ̀ ọlọ́run ọlọ́run bá aláàjọ kan sọ́lọ́run bá اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين برحمتك يا ارحم الراحمين اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا الا غفرته ولا دينا الا قضيته ولا هما الا فرجته ولا مسافرا الا رددته ولا طاهرا إلا هديته ولا مكفورا إلا فككت عنه سحره يا رب العالمين برحمتك يا رحمة الراحمين قم إلى صلاتك يا خلق الرحمن الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن